akínyìn káàkiri gbogbo àgbáńlá ayé akínyìn adúpẹ́ lọ́wọ́ yẹ kú fẹ́ bẹ́ẹ̀ ṣe ń fìfẹ́ hàn sí nígbà tí pẹ̀ ń fẹ́ràn adúpẹ́ lọ́wọ́ yín àwa náà kọ́ ọlọ́run ọba ni àwa kọ́ ń gbìyànjú ló ń adúpẹ́ lọ́wọ́ kò ní bàjẹ́ pẹ̀lú Sunday ayé ọba mm, láwálé àjọ wà ní àwọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ olólùfẹ́ wa ṣe ń sọ látọjọ́ yìí pé gbogbo àwọn bàbá wa tá à ń gbé wa ẹ̀ ń gbádùn wọn gidigidi àmọ́ ká bá yín yà sọ́dọ̀ àwọn bàbá olórin ẹ̀mí náà ń eh, pé torí gbogbo àwọn orin tẹ gbọ́ nígbà yẹn àwọn orin yẹn ní ipa tó kún nígbèsè ayé yín eh, a ní kò yọyan kọ́kọ́ lẹ̀ tó bá ti jẹ́ pé àgbààgbà ni tó wà lórí ilẹ̀ ayé àdọ́dọ̀ eh, wọn àdẹ̀dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ kọ́nà bàbá mi Tímì Ọ̀rọ́kọ̀yà bàbá tẹ̀lé mi àdúpẹ́ lọ́wọ́ yín sà torí pé àwọn ni wọ́n ṣe pàṣẹ débílẹ̀ ni. Eh, àwọn ọlọ́sìn pàṣẹ àwọn ọlọ́fọ̀n nọ́mbà bàbá eh, bàbá tẹ́tí ń béèrè látọ̀dọ̀ tó ti pẹ́ tẹ́mi fúnra mi kọ́ ti ń wá pé bàbá wo ló kọ̀ máa ń máa ń ŋà ŋà sátá ni bàbá ìtorí ọlọ́run mo fẹ́ rí bàbá ọ̀sẹ̀ ni ah bàbá wà ọjọ́ fún mi nọ́mbà bàbá bàbá náà fẹ́ yan ọjọ́ wọn kankan gbà ọ̀hún máa yọ àdẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pọ́jọ́ ìníbalẹ́bà aláyè ẹ wá kàn fìdílé torí kò sẹ́ni tó ti máa jẹ́ bóyá bíi thirty forty fifty sixty seventy ten gbọ́ bàbá wa tẹ bá ń gbọ́ àgbààgbà níní iṣẹ́ olórin ẹ̀mí ọ̀hún làwà lọ́dọ̀ wọn léèrè kò ní bàjẹ́ bàbá mi evangelist òjò adé bàbá mi o kì í sà. ẹ ṣe sà. sálàfíà ni sà. àdúpẹ́. mi ì mọ̀ bóyá mo lè gbọ́wọ́ yín bàbá o ṣé mo lè gbọ́wọ́ yín báyìí bàbá. ẹ lè gbọ́. ọwọ́ kékeré mi lélẹ̀ bàbá ṣé mo lè gbá sà ẹ ṣeun sa bàbá o mo tún rí kinní yìí bàbá olúwa ṣeun mo tún rí bàbá kí lẹ fẹ́ fi wọlé fún mi ẹ tẹ̀ pé wọ́n á fi tẹ́kọ̀ọ́ lólùfẹ́ yín mọ̀ pé bàbá wà láyé wà láàyè ẹ ibi tá a máa yà á pọ̀ ẹ wá nǹkan fìdílé ẹ gbádùn ara yín lé ní gangan ẹ bá mi kọ́ ọ yín sa. nàìjíríà mo kí yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ẹ kú ìrọ́jú o ẹ kú ìfaradà àdúrà mi máa rè fún gbogbo ènìyàn ẹ̀mí wa tó jọ wọ́n á tún padà wá jọkọ̀ àkókò tó lé á sì tún wá dẹ̀rùn fún wa lórúkọ Jésù Kristi ọmọ Ọlọ́run àsìkò tí a wà yìí mo gbà á ládùúrà ẹ̀mí mi ẹ̀mí rẹ kò mà ní bá rìn. bàbá o ẹ rálé ẹni kó yàtọ̀ bàbá mi kò ní bàjẹ́ i'm a big fan i'm a big fan sani ò dẹ̀ dùlé ni bàbá ibà mi kí àwọn olólùfẹ́ yín àwọn lọ́ọ̀nì ká gbé yín wá inú dẹ̀ dùn kí bẹ́ẹ̀ ṣe kí wọ́n inú wọn náà máa dùn ẹ bá mi kí wọ́n sá. mo kí gbogbo ẹ̀yin tí ẹ lóore ọ̀fẹ́ láti máa wò mí lórí ìkànnì ètò tá a pè ní nígbà tí mo gba aládùúrà pé ìfẹ́ tẹ́ ẹ ní sí wa àní bàjẹ́ lọ́wọ́ yín o mm-hmm. ẹ ṣé ẹ ṣe bàbá mi bàbá mi ibi tá a máa yà á pọ̀ díẹ̀ o torí iṣẹ́ yín tẹ̀dí sí látọjọ́ tó ti pẹ́ ó ti ó ti wúlò fáwọn èèyàn olúwa ṣe dúpẹ́ lọ́lọ́run pé ẹ wà láyé ẹ wà láyé bàbá mi ẹ jẹ́ àmú pápápá ẹ lè gbé ilé ilẹ̀ o torí àbí máa bá lọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tún sì lè kàn. ó máa tẹ ẹ̀kan bàbá mi ẹ ṣe sà bàbá ẹ jẹ́ ká délé tèmi bá ti wá bẹ̀yìn bàbá mi máa ń fẹ́ délé èkó làwà ọmọ kan mọ̀ èkó kọ́ nìyí ẹ jẹ́ ká délé bá mi kọ́ wọn aráalé gangan ní èdè tí wọ́n gangan ẹ bá mi kí wọn sà. mo kí gbogbo ìra ilé mi o kí n lóore ọ̀fẹ́ láti máa wò mí bẹ́ẹ̀ hmm. ojú kì í fi wò mí ní fọ́ o ẹ ṣeun o. ẹ ṣe bàbá bàbá bàbá tó bí yín lọ́mọ àtìyá tó bí yín lọ́mọ ṣé iṣẹ́ wọn orin yìí ni iṣẹ́ wọn ni mo fẹ́ mọ̀ wọ́n sà ẹ bá mi sọ díẹ̀ nípa wọn. àwọn rè bàbá mi ò ń ṣe iṣẹ́ olórin màmá náà òun ṣẹni tó ń kọrin ṣùgbọ́n wọ́n máa ń kọrin ní agbo ilé wa. Hmm. àmọ́ kò ṣe pé ṣe orin ni wọ́n ń ṣe tí wọ́n fi. mo wọ́n rí nínú àwọn tó jẹ́ bíi ẹ̀gbọ́n bàbá mi hmm. tó jẹ́ pé orin hmm. náà ń kọ bí orin ìbílẹ̀ ti ọ̀dọ̀ wa lọ́hùn. láìpẹ́ ẹ̀bùn láti ọ̀dọ̀ lọ́hùn ni. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ adúpẹ́ lọ́lọ́ bàbá mi ẹ jẹ́ ká mú láti kékeré yín ń pé bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ dàgbà ṣé iléṣà náà lè ṣe kékeré ni àbí ìlú èkó ń bí ni ẹ ti ṣe kékeré yín sà. Ah, ìkejì ilé ìjẹ̀ṣà ni mo náà bí mi sí hmm. mo dẹ̀ tó bí ọmọ sixteen years hmm. kó tó di pé wọ́n mú mi wá sí èkó yìí. kẹ́ tó dèkó rárẹ̀ ti pé bíi sixteen years kẹ́ tó dèkó. nínú ilé hmm. bẹ́ẹ̀ ni ibẹ̀ mo ti ka primary. Hmm. Hmm. nígbà tí wàá dèkó ń gbà yín lọ́dún yẹn báwo ló ṣe rí lára yín ọmọ ọmọ mi ní pè yín lọ́mọ okùn náà ah. ẹ jẹ́ ká jẹ wàá nígbà yẹn ṣe rí. Ah, ẹ mọ ẹ a lè fi èkó wé ọ̀run yẹn pé mo tiẹ̀ kọ́kọ́ dèkó báyìí pé ah ìlú ló tó yìí hmm. ìgbà mo kọ́kọ́ dé yẹn mo máa ń sọnù ṣeré ni. <laughs> àdúgbò lẹ́dẹ́ sísà. ìyànà pàjá orílẹ̀ Agége bàbá mi tó mú mi wá wọ́n jẹ́ àbúrò màmá mi àwọn ló mú mi wá sí Èkó ibẹ̀ yẹn náà kọ́lé sí nọ́mbà thirty eight Bọ́lá Ayẹni lórílẹ̀ Agége. Hmm. ẹ kò máa ń sọ nìṣeré kiri ti yín ni. Ah, ẹ mọ̀ pé mo bá tún ti lọ báyìí èmi rò pé mo ti rántí ọjọ́ kan tí mo lọ tí. Ti àti padà wálé mo wá ń sàkí mi ò bá ń bá bí mi gan mi ò mọ orúkọ ibi tí mo ti wá ṣùgbọ́n ilé wa yẹn súnmọ́ ilé bàbá òbí ń gbà yẹn so lẹ́nìkan mo ní ọ̀nà ilé òbí ní náà wájú mo mọ̀ pé mo bá ti délé. òbí ẹ mo bẹ ṣe máa délé. bẹ́ẹ̀ ẹ ṣe bàbá ẹ ṣe sà nígbà tẹ wá dé kòńgbà yẹn kí ni kí lẹ wá ń ṣe àbí kí ló wà lọ́kàn yín láti wá ṣe nígbà tẹ dé sí ìlú Èkó. gẹ́gẹ́ mo máa ń sọ fáwọn èèyàn mi ò lóore ọ̀fẹ́ láti kàwé bàbá wa tán dẹ̀ mú mi wá tó mú mi wá ìgbà mo dọ́dọ̀ wọn tán ní iṣẹ́ wo ló ló wù mí so mo ṣe àkọ́ṣe electrician mo sì kọ́ parí mo dẹ̀ mọ́. ẹ fi ṣiṣẹ́ ṣe. bẹ́ẹ̀ni. Mm. kí ló tẹ́ pé iṣẹ́ ẹlẹ́sàn lẹ fẹ́ kọ́ mo rò pé máa ní ẹ fẹ́ bẹ̀rẹ̀ sí máa kọrin gbà yẹn ni àbí báwo ni báyìí ṣe eh, jẹ́. ẹ kò rin ò tí torin ò tí ì wọ́ mm. ògbọ́ngbà gẹ́gẹ́ bí ìgbàgbọ́ tí tá ni ní irú bàbá mi yẹn wọ́n ní àwọn lẹ́nìkan tí àwọn fẹ́ kí n gbàdúrà lọ́dọ̀ ẹ̀ ká tó lè mọ̀rú iṣẹ́ tí ẹ lè ṣe bàbá wòlíì tán dẹ̀ mú mi lọ ló ní òun rí i pé iṣẹ́ tọmọ yẹn máa ṣe pé ó jẹ mọ́ iṣẹ́ ìmọ́lẹ̀ pé àwa wò pé iṣẹ́ wo ló jẹ iṣẹ́ ìmọ́lẹ̀ náà wá ẹlẹtíṣà ni iṣẹ́ tó wù mí kọ́ gan ni iṣẹ́ wẹ́dà torí ẹ̀mọ̀ pọ́mọdé ìgbà mo rí ẹnìkan bọ́n ṣe ń ṣe tó ń ṣáná ah, sára iṣẹ́ yẹn wù mí mo níyẹn náà máa ń tan náà ẹ̀gbọ́n mi kan wá ní ṣé mo mọ̀ pé tí mo bá lọ kọ́ṣẹ́ wẹ́dà pé ẹni bá ọmọ iṣẹ́ tó bá ṣẹ̀ṣẹ̀ dé ló máa máa di ṣíṣù mú tán bá fẹ́ gé irin pé tí hámọ̀ láyàn bá bọ̀ mí lọ <laughs> mo ní iṣẹ́ ìmọ̀lẹ̀ pé electrician ẹnìkan wá ọmọ kékeré kan náà wá ṣiṣẹ́ ńlẹ̀ wa lọ́jọ́ kan mo wá rí ló fi tẹ́sítà yẹn sí náà báyìí ni mo ń wò kíní yẹn ló ń tàn náà ó ti wú mi lórí mo lẹ́mi náà kúkú kọ́ ṣebí iṣẹ́ ìmọ́lẹ̀ mi bí mo ṣe dẹni tó lọ kọ́ṣẹ́ ẹlẹtíríṣà nìyẹn bó tiẹ̀ jẹ́ pé ìmọ́lẹ̀ tí bàbá rí yẹn iṣẹ́ olúwa ni bàbá rí tó sọ pé iṣẹ́ ìmọ́lẹ̀ ni iṣẹ́ yẹn ṣùgbọ́n bó ṣe yé bàbá sí. Si bódà ìṣèjì wa sí náà là wá sọ pé electrician ni. ẹ rálé ẹ ṣe ń bá ẹ rí i pé ó kí síbẹ̀ iṣẹ́ ìmọ́lẹ̀ ó dẹ̀ yé wa báyìí sìn ẹ ṣe bàbá ẹ ìgbà olówádìí pé tolórin kí ló gbé wá báwo ló ṣe bẹ̀rẹ̀. ẹ rí àti kékeré mi ni mo ti nífẹ̀ẹ́ sí orin ibi tó lórin bá wà lẹ́yìn tìrí mi màá ṣáà jókòó síbẹ̀. Si so mo wa ní oore ọ̀fẹ́ láti ìgbà mo dẹ́kun ni mo ní ìbápàdé Kristi so mo se bá Jésù pàdé yẹn náà mo tún jọ yẹn akọrin yẹn mọ̀ pé nǹkan tó bá ti wà nù eje yẹn o ti wà nù eje mi orin náà ni ń gbọ́ wá yá nígbà yẹn lọ́hùn kò gìtá tí mi kàn fúnra mi o torí mi ò lówó tí màá fi ra ṣùgbọ́n màá máa kàn onírúurú ọ̀nẹ́ pákó màá kàn mìíràn màá fi agolo gálọ̀n òróró kó ṣáàtì màá ṣe wáyà sí mo dẹ̀ máa fi nǹkan mi kọrin so gẹ́gẹ́ bí ọmọdé bí ọmọdé so ń gbowó di ọjọ́ kan bọ̀dá mi kan wà tí mo máa ń lọ sí ọ̀dọ̀ wọn ọ̀rẹ́ wọn kan wá wà nílé wọn ló wá ó wá ra àkọ́díọ̀n yẹn kékeré báyìí irú kínní ah, màá wá torí ìyẹn màá máa lọ ọbẹ̀ lójoojúmọ́ torí wọ́n ń jẹ́ kí n fi kínní ọjọ́ kan mo wá kúkú sọ fún bọ̀dá yẹn mo ní ṣé ṣe lè bá mi ra rú kínní yìí ah, wọ́n láwọn abámira tí mo bá ti lówó ó fẹ́ jẹ́ nǹkan rere tí mo kọ́kọ́ rà láyé mi ṣe rí kinní yẹn tán gbé dé báyìí kì í ṣe pé mo tí mọ̀ ọ́n tẹ́ o mo tẹ́ délé nínú inú mi ń dùn láyọ̀ mi. ṣẹ̀ṣẹ̀ ríyàn tó ń tẹ̀rí ń gbà yín ni sàtúnṣe. mi ò rí rí ṣùgbọ́n mo máa ń gbọ́ rẹ́kọ́ọ̀dù bàbá Ṣọlá Rótìmí mo dẹ̀ máa ń rí fọ́tò wọn pé kinní ìjọ kinní tí tí bàbá ń lò so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ eléyìí tí mo rà yẹn fifty naira ní kékeré báyìí ni. fifty naira bẹ́ẹ̀ ni lọ́dún wo ni yẹn sà. ah that was around nineteen seventy bíi seventy eight seventy eight bẹ́ẹ̀ ni so ọ̀rẹ́ mi kan wá wà ọ̀rẹ́ mi yẹn náà wà lọ́dọ̀ mi ń bí sìn. Hmm ìgbà tán wá rí eléyìí tí mo gbé wá yẹn wọ́n ṣe wá gbé irú ńlá kan báyìí wá nìyẹn ṣùgbọ́n èmi ní ẹ̀jẹ̀ orin wà lára mi mo ṣáà takú ti kíní yẹn díẹ̀díẹ̀ mi mọ́dẹ̀ ń fi hàn mí ìgbà tó bá yá máa wá gbé kásẹ̀tì bàbá mi Ṣọlá Rótìmí máa gbé sí màá máa fetí sí ìgbà mìíràn màá ní kì í ṣe ẹnìkan ló ń tẹkin ní ìbọn mo ṣe ń gbọ́ yìí hmm. so màá ṣe àwọn ṣe à ń tẹ̀tẹ̀ mi tẹ̀tẹ̀ ìgbà yẹn lọ èmi náà wá gbé kásẹ́ẹ̀tì kalẹ̀ màá hmm. rìkọ́ọ̀dù ẹ̀ ìgbà mìíràn àwọn èèyàn ní ìgbà wo ni Ṣọlá Rótìmí ṣe léyìí hmm. wọn á lójó ló ṣe mo ní èmi náà mọ̀ tí ń dòun so lẹ́yìn tí mo ti wá mọ kinní ni. Hmm láìsẹ̀ tó kàn yín. no but kò sẹ́ni tó kàn mí àtọ́ mo ti mọ̀ ẹ̀yìn tí mo wá mọ̀ yẹn lẹ́nìkan ní òun lóore ọ̀fẹ́ láti mú mi dé ọ̀dọ̀ bàbá ṣọlá Rotimi. mo fẹ́ yà síbẹ̀ náà pé ó rà mọ́ ni mẹ́ńtọ̀ yín bẹ́ẹ̀ ṣe ń sọ. mo wá ìbàdàn mo ti kọ́ bá bàbá pàdé àjọ pàdé èmi lọ síbi program yẹn bí ọmọ ìjọ ni o ṣùgbọ́n bàbá wa kọrin so ní ìkànnú àwọn brọ́dà wa bàbá yẹn ti léètì sí náà wá dà àwọn fẹ́ kí bàbá wa ní kí n play bàbá Ṣọlá Rótìmí ní kí n play kìnní yẹn lóyà àwọn láwọn náà òun tẹ́jú mo ṣe tẹ́ ẹ pé mo mọ̀ so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. ẹ tẹ̀ lójú wọn ní ẹ̀yà tí bàbá. ẹ wọ́n ní kí n mò ń gbé rìn ni so wọ́n ní kí n play ẹ̀ so mo play ẹ̀ náà pé pé mo ti mọ̀ inú mi náà dùn so ń gbà yẹn lọ àti ìlóore ọ̀fẹ́ sí rẹ́kọ́d ṣùgbọ́n àákọ̀ọ̀kan wa sí kásẹ̀tì àá máa gbọ́ fúnra wa. Mm díẹ̀ díẹ̀ ẹ ṣe bàbá bàbá mi ti fẹ̀ka kúrò lọ́dọ̀ bàbá Ṣọlá Rótìmí ẹ torí àgbà ni wọ́n tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ rẹ̀ ṣọ́nà orin wọn kan tẹ tẹ fẹ́ràn tẹ máa ń gbọ́ yẹn ni orin bàbá Rótìmí wa tẹ̀ sọ ẹ bàbá ìwé lẹ kọ fún mi tó dáa gbọ́dọ̀ bọ̀wọ̀ fún wọn kájúbà fún wọn ẹ torí àwọn náà lọ foundation tá à ń wò léni tó jẹ́ yìí àwọn lọ́lé ẹ ẹ kọrin lára wọn fún wọn. padà Jésù ọ̀rẹ́ yíyó fún ọ níyè wá sọ́dọ̀ Jésù yíyó sọ rẹ dayọ̀. ara ilé ará ilé ẹ̀rọ ọ̀nà wá gba Jésù gbà ó kó lè rárun wá. bàbá mi ó tó ó ti ń wọ̀ mí lára jù ó ń wọ̀ mí lára jù torí tó bá fẹ́ pẹ̀ pàfọ́ ọ gbọ́dọ̀ sanwó tó pọ̀ ọ gbọ́dọ̀ sanwó tó pọ̀ ẹ ṣé bàbá akí bàbá sọlọ́tì káàkiri tó bá wà mm, akínyìn ẹ àdúpẹ́ ìgbà ó wà ní òdì pé ẹ wò ó pé ó yẹ kí lè ṣe rẹ́kọ̀dì náà tí máa ṣe fún ayékáyé gbọ́ àti pé rẹ́kọ̀dì wo ni ẹ má bínú kí wàhálà mi pọ̀ mo dẹ̀ fẹ́ tẹ́ bá rántí kẹ́ tún kọ orin yẹn èyí tó ẹ kọ́kọ́ nígbà kọ́kọ́ kan orin lásán sínú rẹ́kọ̀dì tẹ́ bá tún wá rántí ìgbà wo ni orin wo ni tẹ́ bá tún lè kàn fún wa kí ló kí ló fún yín confidence yẹn pé ah yóò kí lè wọ studio ṣe rẹ́kọ̀dì báwo ni rẹ́kọ̀dì ẹ ṣe wá ṣe ń gbà yẹn ṣówó tẹ pápọ̀ gan-an ní <laughs> sà ẹ jẹ́ àmúṣà. ṣe rí ìgbà yẹn lọ́hùn kì í sọ pé ó ti yẹ ká lè ṣe rẹ́kọ́dù àwọn èèyàn náà ó ti yẹ tàbí ńgbà bá dé ibòmíràn wá ní rẹ́kọ́dù yìí ń kọ́ àwa mọ̀ náà ti lè ṣe nìyẹn. so mo wọ studio àkọ́kọ́ ní 1981. Hmm. so. mo ṣe rẹ́kọ́ọ̀dù yẹn ń gbà yẹn bóyá mo lè kọ́ ọ́nú àbí. bàbá mi tí wọ́n lábẹ́ ò bá kú ọ̀dọ̀ wọn ló lè fẹ́ yín pọ̀. jésù tó fún mi o n kò wọ́ lọ́rùn ayé mọ́ jésù tó fún mi o n kò wọ́ lọ́rùn àjòjì jésù yìí má tó nínú rẹ̀ mo ló ń gbogbo. nkan ninu orin ta kọ nu rẹkọọdu akọkọ niyẹn bẹẹni bẹẹni atukọ kan. kérésìmesì tún ti dé àdúpẹ́ olúwa tó jẹ́ kí ó ṣojú ẹ̀mí ọdún tuntun tó ń bọ̀ lọ́nà olúwa. olúwarùn jọ̀wọ́ jẹ́ kó ṣojú ẹ̀mí wa so ìyẹn la la ṣe ń gbà yẹn a ṣe kó lè jáde sí Christmas ṣùgbọ́n bí iṣẹ́ èṣù ni bí iṣẹ́ ènìyàn ni ìgbó máa jáde February ló jáde sí. kérésìmesì tẹ̀ ti lọ. so ìṣòro àkọ́kọ́ pé èèyàn tẹ̀ bá ṣòro pàdé. Mm bí ìgbà tó bá níṣẹ́ ọlọ́run ti ẹ̀ràn ẹ níṣẹ́ tí tó ṣẹlẹ̀ náwó sí iṣẹ́ náwó òun yìí sí ń gbà yẹn. Ah. gbogbo owó tí a ná fún rìkọ́dì ńgbà yẹn bóyá three hundred and three hundred naira ṣùgbọ́n kọ́mpìnì kan ló gbé jáde ló gbé jáde àwa kan lọ ṣe rìkọ́dì ni. Mm -hmm so bàbá kan Ògúnṣọlá happy record hmm. àwọn ló lóore ọ̀fẹ́ láti kọ́kọ́ gbé rẹ́kọ́ọ̀dù wa kọ́kọ́ jáde ṣùgbọ́n hmm. ó bòde lọ́jà ní kásáwì ẹ̀wọ̀n pẹ́ni tí wọ́n ti mọ̀ ohun tó yẹ kó jáde sí tó jáde sí February ẹ̀wọ̀n kó ti forí sápàtà báyìí so ọgbọ́n ohun ẹni tó rí bá wà nínú ọ̀jẹ̀ kò kò sí nǹkan mìíràn náà ṣá èèyàn ò lè fi kinní yẹn lẹ̀ so kò ṣe é fi ó ti wà ní ẹ̀jẹ̀ so wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ mo tún lóore ọ̀fẹ́ láti ṣe ìkejì so ìyẹn ló jáde sórí lébẹ́ẹ̀lì bàbá mi Ṣọlá Rótìmí. Hmm. Hmm. lọ́dún wo nìyẹn sàn. Eh, nineteen eighty three ni ó jáde ní eighty four so inú ẹ̀ mo ti kọ Sátánì kò sí mi. Mm. onígbàgbọ́ ń ṣe mí ìyẹn náà jáde àrùkà náà ni ìgbà yẹn aṣá ń ru kiri títí títí títí tí ògbọ́n kò tí ì bá mu ẹ mọ̀ pé ẹn ò tí ì kò tí ì rógolo ibòmíràn gan bá a bá débẹ̀ wọ́n lè jẹ́ akọrin ibòmíràn wọ́n lè mọ́ jẹ́ akọ. mo ti rántí lọ́jọ́ kan lé ọdún yẹn lọ tí mo ru rẹ́kọ́ọ̀dù mi yẹn lọ sọ́dọ̀ ọ̀gá kan tó ń ah, ó ní irú rẹ́kọ́ọ̀dù bí eléèkọ́ làwọn fẹ́ rẹ́kọ́ọ̀dù tó ń tà làwọn fẹ́ ojú mi náà ló ṣe sọ ó ní bó bá wù mí ó ní mo lè kó lẹ̀ mo tún kó lọ mo tún kó kan pé kó mọ̀ ṣáà jókòó sílé. Si mo kó lọ sí ìgbàláyé record hmm. lóṣogbo ìyẹn náà mo kó tààtì síbẹ̀ bàbá yẹn tẹ̀ ní ẹ̀yìn kiri yóò ipá pàpẹ́ ó ní kí n kó lẹ̀ ìyẹn mo rìnrìn rìn láti kó lọ ṣogbo kí n tiẹ̀ gbowó ìtẹ́kólẹ̀ ìgbà mo bá débẹ̀ wọn láwọn hòtẹ́ẹ̀lì ọjọ́ kan mo ṣáà dàtí jẹ ṣàbólẹ̀ pé bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá fún mi ló ẹ̀ ṣáà fún mi ní ìgbọ́n ṣáà máa kó jáde bóyá ààrí mẹ́ta ń bẹ̀ wọn torí yẹn fún mi lówó mẹ́ta yẹn mo tún ru nǹkan mi bọ̀ lẹ́kọ́ hmm. so títí títí tí ògbọ́n ó wà nú ẹ̀jẹ̀ mi hmm. orin ṣáá ni so kó tó di pé mo tún wá lóore ọ̀fẹ́ láti wọ stúdíò padà ní 1980 six tọ́lọ́run fi wá ṣàmì sí ọjọ́ ọ̀la mi ìyẹn la. ẹjẹ èmi kọ ẹjẹ àkó yẹn jẹ ẹjẹ àkó yẹn jẹ. nǹkan yìí dá mi lójú bẹ́ẹ̀ sì ni ó yé mi yéké bọ́jọ́ òní bá tilẹ̀ korò ọjọ́ ọ̀la mi á dára. ìrètí máa ń bẹ o fún igi tí a ké lórí ìrètí máa ń bẹ o fún igi tí a ké lulẹ̀ bó bá tilẹ̀ gbọ́ òórùn omi yóò sọjà nǹkan yìí dá mi lójú bẹ́ẹ̀ sì ni ó yé mi yéké bọ́jọ́ òní bá tilẹ̀ korò ọjọ́ ọ̀la mi á dára. Ah! bàbá o. ìyẹn náà ń gbà tá a ṣe la tún rúkiri rúkiri hmm. kẹta ni ó tún bá wá hmm. kò síbi tí mi ò rú dé hmm. kí n ṣáà tó gbé dọ́dọ̀ bọ̀dá wa gospel kọ́ra lẹ́nìyàn náà ní látún gbèsè ọ̀dọ́ wo ni ó jáde látún rìnrìnrìn pé àṣà jáde ìgboyà ṣùgbọ́n kí ló jáde sí gan ojú báwọn fúnra wọn náà ṣe hmm. bó ṣe rò hmm. ibi títàn ayé mi gan ti ń hmm. yí padà nítorí gẹ́gẹ́ mo ṣe sọ pé bọ́jú òní bá korò gbogbo àkókò yẹn ó korò fún mi ó tún kan a lọ́wọ́ lọ́wọ́. ẹ jẹ́ eighty six. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni òun la ṣe ní ìfọ̀rọ̀wérọ̀ tá à ń ṣe pẹ̀lú ọ̀hún bàbá wa yẹn ó ṣe pàtàkì hmm, lóòótọ́ ẹ̀fọn ìjọ adé ń sìn káàkiri àgbáńlá yé ẹ láti mọ̀ wọn àmọ́ iná ìdẹ́fọ́ ṣe mú tàn yẹn ta ló máa rò ó pé bóyá kí bàbá wa yẹn gbà kan náà ń pè nǹkan ń korò nǹkan le ẹ̀wọ̀ bó ṣe wá wọn ó wúlò fúnra bàbá wa fáwọn ọ̀dọ́ náà ń ká wò ó irú ìgbésí ayé wọn tó gbé kámú kámú lò ẹ wúlò gidi bàbá mi ẹ ṣe mò ń gbádùn yín gidi láti ìgbà yẹn báyìí wàhálà náà ń pé bóyá pé ọ̀nà ti ṣí ah. àmọ́ bàbá ẹ já sọ́ǹpa ní rẹ́kọ̀dì yẹn eléyìí lára àwọn kan òun rí tẹ́ nìyẹn sà. bẹ́ẹ̀ni. ẹ tún fún èwo lẹ tún ń kọ ní míì ń bẹ yàtọ̀ sí ọjọ́ ọ̀la dára ó dàgbé náwọn oríṣiríṣi orin tẹ́ nù nínú àwo yẹn sà. ṣé nínú ọjọ́ ọ̀la mi dára nínú ọjọ́ ọ̀la yẹn bẹ́ẹ̀ ni. ni mo ti kọ gbanigbani tètè gbanila gbanigbani jésù jàre gbà mí ẹni tó tó ní ìgbà ló yẹ ká fọ̀rọ̀ lọ gbanigbani jésù jàre gbà mí o. dí lẹ́nu bàbá ká léyìn dí lẹ́nu bàbá ká léyìn kìnìún ayé tó halẹ̀ mọ́ mi bá mi mú so. inú ẹ la ti kọ ta ló lè gbà wá bí jésù kò bá gbà wá ní nàìjíríà ta ló lè kó wa yọ nídẹ̀yìn ọlọ́run. ológun ló lè ṣe irọ́ gidi là ń pa òṣèlú ló lè ṣe akàrùn tanra wa ni kí lènìyàn lè ṣe ní dẹ́yìn ọlọ́run nàìjíríà ẹ wí àfi tá a bá padà sọ́dọ̀ ọlọ́run o ló lè tu wá lára. ah bàbá. <laughs> a lè máa a lè máa kọrin lọ lẹ́nìí o èmi ò sì fọ̀rọ̀ èlé tí mi tẹ̀fẹ́ sọ̀rọ̀ ó ní mo kàn fẹ́ máa gbọ́ lọ o ó ní agbára bàbá ẹ kú iṣẹ́ ẹ kú iṣẹ́ baba ẹ kú iṣẹ́ ẹ kú iṣẹ́ ẹ bàbá ara oníkan tèmi fẹ́mi ìgbà tẹ ṣàwò yẹn ní tẹ ti ń kọrin fọ́wọ́n ìyàwó ìyàwó oríṣiríṣi ìyàwó lé ọ̀gbọ́n lé bàbá mo máa fẹ́ràn orin yẹn gan. ìyàwó tàbí èèmọ̀ ni ọkọ tàbí àgbélébù mo máa fẹ́ràn tìyàwó tẹ ah, ah, mo kọtọkọ. tobirin tóbìnrin ti yá ni mò ń sọ tẹ́ni eh, lọ gbogbo ẹ̀yìn tó bá lọ sí. ṣé ọkọ lẹ́yìn ni ìyàwó ni ni tàbí èèmọ̀. ìbéèrè mi rèé gbogbo obìnrin o tó lọ́kọ nílé ni tàbí ìyàwó ìsọnù. ìsọnù ìyàwó àkọ́kọ́ sí wàhálà àtúnkò sínú ogun adójútọkọ kò ní fi lọ́kàn balẹ̀ ẹ̀mí ọkọ irú wọn ará mi kì í gùn ẹ̀mí ọ̀pọ̀ ọkọ wọn ló máa kábàámọ̀ tó ga pẹ̀rú wọn lòún fẹ́ láya sínú ilé ìbéèrè mi rèé ìwọ arábìnrin ṣéyàwó lẹ́yìn ní tàbí ìsọnù baba o bàbá o tó tó bàbá o tó bàbá bàbá ṣé ṣé ayé ìsìn irú àwọn orin tí olórin ẹ̀mí ni máa pe orin tẹ̀ nǹkan kí ló jẹ́ gbọ́dọ̀ àwọn orin yẹn ń sin àwa fi bọ́ ẹ̀ kò sálùjó kò sí nǹkan kan ní nǹkan tẹ̀ ń kọ fún wa yìí àmọ́ orin yẹn dùn ó ní mẹ́sì kí ló fà á pé láyé ìsìn yóò dà ń gbé ẹ bàbá tí ìjọgàdì gbúdúgbúdúgbúdú kí ló kí ló ṣẹlẹ̀ kí ló. ẹ ẹ mọ̀ pé. ẹ̀mí ìkẹyìn ayé náà ló ń dààmú hmm. àwọn ènìyàn hmm. àti pé ìjọ gan ìjọ náà ti àti kú òǹbi tí ọlọ́run fi wá sí hmm. irú ìgbà táwa dìde báyìí bẹ́ẹ̀ èèyàn bá tiẹ̀ kọ̀kọ́ kókọ kò sẹ́ni máa ra ṣùgbọ́n sì àti rákọrin ẹ̀mí tó jẹ́ pé bí ò bá mu gbó. ara wọn òun yá gágá àwa fúnra wa náà tá a mọ̀ pé ohun tẹ́ni ń kọ igan ò dáa àátúnjẹ́ ogorí pẹpẹ so torí àwọn èèyàn máa ń bi mí wá ní àwọn tó ń kọrin ṣáà bá sọ ma kì í ṣe àwọn tó ń kọrin ló ní problem ìjọ gan fúnra ẹ̀ ló ní problem ẹ mọ̀ pé téèyàn bá kọ̀kọ́ kúkọ tí yóò bá rẹ́nira baitulas yà á yí padà bó tiẹ̀ jẹ́ pé kó máa fi tọ́jú ayé kan tó dáa ah, ṣùgbọ́n eh, àwọn tí tí ò dá yẹn náà hmm. torí ipò tí ìjọ wà hmm. a dúpẹ́ o hmm. àwọn kan sì wà dí bá ti wí wọ́n rí rẹ́kọ́ọ̀dù mi tí mi ò lo ìlú kankan sí irú bí èyí kì í ṣe òpin kò sí ìlú ẹyọ kan mbẹ ọjọ́ mo lọ kọ́ ní stúdíò gan ẹnjìníà eh, tó rìkọ́dù mi ìyàwó ẹ̀ tó rà súnmọ́ra ìyàwó ẹ̀ ní ìgbòdélé lónìí ah, orin tí bàbá mọ̀ wá kọ́ ní stúdíò lónìí òun ò mọ̀ mọ́ ṣe máa tà yẹn o ó dẹ̀ jẹ́ kan nínú rẹ́kọ́ọ̀dù mi tó tó ṣì ń tà títí di àkókò yìí so àwọn tó jẹ́ tèmi wọn mo ní mìíràn tí mo ṣe báyìí tí ò tí jáde tó jẹ́ pé kò sí kò sí ń mọ̀ pé rẹkọọdù mi kì í ṣe léyìí tó máa ń kì í pariwo kiri o ṣùgbọ́n ọlọ́run ò kí n tí ì ṣe rẹ́kọ́ọ̀dù tí ìta títí so mi ò yẹn ò kí n kùtà àwọn marketers ta ní mi ò ta. so ó lè má jẹ́ ká máa gba ohun bí ó lè má jọ ní one million fi o ṣùgbọ́n àti tí gbogbo eléyìí tí mo ti ṣe kò ṣáàṣì kankan tọ́lọ́run yìí jẹ́ kí kó tà mí torí àwọn kan sì wà wọn láìkí òní ayé òun náà gbogbo ẹ̀kọ́ ló bàjẹ́ tán àwọn kan sì wà ohun tán sì ń tán fẹ́ nìyẹn tí ọkàn wọn ń pòǹgbẹ fún ẹ ṣe bàbá bàbá ẹ jẹ́ ń pa torí ìtawà pẹ̀lú yìnyín náà a máa ń fẹ́ yànnà náà wọn nǹkan kò oríṣiríṣi bàbá wa kan náà wà tẹ́ pé olórin ẹ̀mí lọ́wọ́ náà bàbá níyì ẹ tẹ́pọ̀n náà káàkiri àgbáláyé ni ẹ bá mi mọ̀ bí ẹ mọ̀ wọ́n ẹ bá mi sọ ń pa wọn díẹ̀ torí náà gbọ́ wọ̀nyẹn máa sọ pé orin yín náà tún ó jọra wọn díẹ̀ mo bàbá náà náà jẹ́ fún mi so mo mọ̀ wọ́n lóòótọ́ àwọn èèyàn máa ń sọ pé orin wa jọra ohun tó jẹ́ kórin wa jọra ni àkọ́díọ̀ ṣùgbọ́n ohun yàtọ̀ ṣùgbọ́n ẹlòmíràn ò mọ ohun tó bá ṣáà gbọ́ àkọ́díọ̀ báyìí a sọ pé nìkan báyìí ló ṣe so àmàrà dáadáa hmm. Hmm. mo bá lọ lé mo bá ní àyè mo ń dọ̀dọ̀ wọn nítorí lè ṣàlàwọn bẹ́ẹ̀sì sí so àjọ wọn adájọ́ mọ́ ìgbà mìíràn wọn á pè mí hmm. èmi náà máa ń pè wọn. bàbájà sọ ń pa àkójọ tó wà lọ́wọ́ yìí torí gbà ń pé ata ata tó iyọ̀ dùn ni irinṣẹ́ yìí yóò dà kó òun tún ṣé kí la máa pè gangan ṣé piano náà la máa pè ni mo fẹ́ kẹ́ fún mi lẹ́kṣọ̀ díẹ̀ lórí àkójọ mi sà tó dọ̀wọ́ tó wọn káàkiri àgbáńlá yìí ẹ fún mi ní lẹ́kṣọ̀ díẹ̀ ń pa ẹ̀. accordion náà ni but piano accordion náà tún wà tó jẹ́ pé voice tó máa gbé wá ó yàtọ̀ sílẹ̀ ìmíràn tún wà tó jẹ́ pé irú bí wọ́n á ṣe àwọn wọ̀nyẹn tóbi díẹ̀ tá a bá tẹ̀ irú voice tán bá fẹ́ kó gbé wá ló máa gbé jáde but gbogbo eléyìí tán bá ti ń gbé kọ́ àyà báyìí accordion ni. Mm. ó wá lè ní àwọn orúkọ mìíràn o hmm. so bẹ̀tẹ̀ accordion ni ó gbọ́dọ̀ ní hmm. accordion nínú hmm. ìbáàjẹ́rú eléyìí táwọn bàbá wa IK Dairo ń lò láyé ọjọ́ irú bọ́tìn tí wọ́n ṣe ó yàtọ̀ sí ilé àmọ́ bí ọmọ ìyá kan náà ni. accordion náà ni òun á dẹ̀ tún fẹ́ jọra fẹ́rẹ́fẹ́ bẹ́ẹ̀ ni. bàbá ṣé ó máa ní àwọn tó yẹ pé bẹ́yìn ṣe nǹkan tó ń dùn mọ́ wa ìṣó náà àwọn èèyàn náà ti yẹ pé ẹ ti kọ́ tọ́wọ́ náà ti gbèrú ìgbésẹ̀ ẹ̀yìn gẹ́gẹ́ bí irú kind of music tẹ́ ń kọ́ yìí sá tó náà rẹ́ alẹ́ náà fẹ́ mọ̀ ṣó náà wọ́n. Ah. mo láwọn ọmọ tó pọ̀ tí hmm. tí àwọn náà tó jẹ́ pé mo hmm. eh, ń gbàdúrà kọ́lọ́run náà bá ọlọ́run ló ń fún yàn lókìkí kọ́lọ́run bá mi gbórí wọn sókè hmm. ṣùgbọ́n ní àgbègbè tiwọn náà ẹni tí ọlọ́run jẹ́ kán ni wọ́n hmm. irú ọmọ mi Táyọ̀ Ìmọ̀sínsìn hmm. ó wà ní apá hmm. Èkìtì lọ́hùn alákọ̀dé ọ̀nì irú ọmọ mi Ìfẹ́ alákọ̀dé ọ̀nì wọ́n ṣàpọ̀ tí. ọ̀nà rẹ̀ ti ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. bàbá bá ṣe ń wá káàkiri àgbáńlá ayé yìí ṣé a ṣe máa sọ́npa ìjọ yín táwa ń bẹ̀ bá ṣe máa sọ́npa tó ló ṣe pàtàkì ṣé táwọn ọjọ́ mi wá pè yín wípé kẹwa forí dán wọn lára yá kẹwa kọrin fún ọ̀hún kankan ṣé ẹ̀ ń lọ àti pé torí mọ̀ kọ́ máa fẹ́ pè é lórí ẹ̀ náà kí ló bá kí lè tò ṣó níye kọ́tẹ́ ń gbà pé tí bá máa wá nǹkan kò báyìí báyìí ò tọ́lọ́wọ̀n jọ ọ̀pọ̀lọpọ̀ máa wò ń gbà bàbá yìí wà ń bí tí mo ti ń wá wọn ẹ jẹ́ kó wá ṣeré fún wa báwọn ni ètò yẹn ṣe ń lọ sà. mi ò níṣẹ́ méjì hmm. mi ò ń gbélé Mm. ṣèfíìmù náà ti tóbi ijọ́ mẹ́ta mẹ́rin nǹkan tí mo fi ń pè é. mi ò ń gbélé àtọ́ mm. àtọ́ mm. irú àná báyìí mo tó Ondo state dé by next week ìlú mìíràn la tún lọ ibi tá a wà lọ́sẹ̀ tó lọ lọ́hùn orílẹ̀-èdè mìíràn ni so àṣà ń lọ kirikiri ṣùgbọ́n lórí ti ṣí ṣáàjì mi ò ń ṣáàjì ohun tí mo bá fi ní kéèyàn ó pé kó sanwó hmm. bóyá mo lọ lẹ́ẹ̀kan tí mo rí i pé ẹ̀fọ́ bọ́ lọ mi hmm. ẹ mọ̀ pé àwọn èèyàn hmm. wọ́n rí ibi tí mò ń dé tí mi ò lè gbowó lọ́wọ́ wọn torí màá rí i pé náà nira náà ti wá owó yẹn <coughs> màá ní kán fowó wọn lẹ̀ ṣùgbọ́n ohun tí tèmi ò fẹ́ ni pé mo bá mọ̀ pé ẹni ẹ mọ̀ pé àwọn kan wà torí pé a béèrè wọ́n sì ní kinní yẹn mo máa ń sọ fún yàn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run iṣẹ́ ìrànṣẹ́ tọ́lọ́run gbélé mi lọ́wọ́ ọlọ́run náà ràn mí lọ́wọ́ náà níwọ̀nba so bó bá lẹ́yìn tí mo fẹ́ pè ẹni tó yẹ kí n fún ní tọ́jú bó ṣe yẹ kí n fún bí àyè ò bá tí ìyọ̀rìyòdì pé so mi ò ń ṣáàjì ṣáà kò lè sẹ́ni tá a sọ pé òun pè mí pé mo ṣáàjì wọn àfẹn tí mo bá rí i pé ẹni o ti pè mí lẹ́ẹ̀kan rí dòdò ẹ mọ̀ pé àwọn èèyàn wa burú mo rẹ́ni tó pè mí lọ láti bí lọ sí ṣúlẹ̀jà hmm. tí mo parí ìsọjí by God grace oníṣọjí ni mí ọlọ́run dẹ̀ ń ṣiṣẹ́ mo bá ń ṣe ìsọjí ń hmm. gbà parí ìsọjí tó wá kó twenty thousand sí hmm. envelope from here láti bí lọ sí. Suleja. Ah. ṣé mo fẹ́ máa jà ni mo wá sọ fún pé à tí mo gbé jíìpù sọ́nà láti bíi pé kò káwé epo gan kì í dẹ̀ ṣe ṣe bẹ́ẹ̀rù là ń wò yìí hmm. ó ṣáà fìbínú fi ten thousand sí hmm. ìgbà tó ń bọ̀ mọ́ la tún jànà mọ́ wa lẹ́nu àtúná twenty thousand dànù síbẹ̀. Hmm irú ẹnìyẹn báyìí kò béèrè títí dẹ̀ ní pé ṣé mo ti ẹ̀dẹ́lé láyọ̀ so àwọn èèyàn wọ́n máa ń torí ìgbà mìíràn bó bá tún lọ tún tutù jù wọ́n á tún fẹ́ sọ di nǹkan mìíràn mo rẹ́ni tó pè mí láti bí ìlọ Ìlọrin tá a tiẹ̀ parí ìsọjí tán mo tiẹ̀ ń jẹun lọ́wọ́ ló dọ̀bálẹ̀ mo dá ẹni dé sa oníkẹ́yìn jẹ́ kóun ó dọ̀bálẹ̀ báyìí ìgbà máa ṣe tán ten thousand ló gbé sí. Si, ìdọ̀bálẹ̀ ló fi ṣe é tó kù. ṣé kí n wá mọ̀ jà ń bẹ̀ yẹn ni so but àyíṣáàjì yẹn náà ọlọ́run ṣe ń sa mi ò lówó òṣùgbé bí o pa mí èèyàn ò lè sọ pé mò ń charge. àmọ́ èyí fẹ́ kéèyàn ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ. ó dáa ṣe é mọ̀ pé èèyàn gbọ́dọ̀ tó irú bí èèyàn bá pè èèyàn ẹlòmíràn kò mọ ìṣe pàtàkì èèyàn. Mm ẹni tí ò bá ti mọ ìyẹ iṣẹ́ ìránṣẹ́ gan ò lè nítumọ̀ sí mo ṣì wà ń bì kan lánàá ní ìsìn báyìí tán pè mí àwọn gan ò mọ̀ pé mo lè wá ṣùgbọ́n ìgbà mo dọ́hùn sí tí náà mo rí náà kó mi dé ìsọjí ìta gbangba omi ragolisi náà kò dé kí n bá wọn ta nínú ìsọjí mo kí n bá yín ta omi. Ah ọlọ́lọ́run òun jẹ́ kí èmi òun ṣe irú iṣẹ́ báyẹn o ẹ mọ̀ pé irú àwọn wọ̀nyẹn ń sìn wọn mọ̀ ṣé tán bá mọ nǹkan tí mo gbé lọ́wọ́. wọ́n á sọ pé kí a máa ta omi ní ìsọjí. gbogbo wọn lọ ń bá àwọn ọmọ mi kán bá wọn sọ fún bàbá kán bá wọn rèésì òwò tó jẹ́ ẹni tẹ́ kọ́kọ́ tó ti ń ṣiṣẹ́ kémi gan tó débẹ̀ ẹnìyàn gan rèésì òwò tèmi náà débẹ̀ tí hmm. mo fowó lẹ̀. Mm ń gbọ́ tún wá kan tèmi náà tó ní kí n tún so definitely torí owó ló ṣe àwọn yẹn yá sọ pé bàbá òun ṣerú nǹkan báyẹn o òun tèmi gan ti kọrin tako so àwọn nǹkan tó dàbí ẹni pé a fi. tó wọnú ra wọn ni. ta ah. àmọ́ ará wọn mi ti ẹ pé àpọ́nlé tó yẹ kọ́ fún yàrá fún yàrá. Ah, wọ́n wà wọ́n wà wọ́n wà àwọn kan ó yé wọn dáadáa bẹ́ẹ̀ wọ́n pọ̀ hàn pọ̀ rárá so àwọn kankan. bàbá ṣáà wá nítorí ẹ sọ pé wọn tì sí tó tó máa sọ fún ẹ pé kí tó wá sí bí òye báyìí ni á jẹ́ pé à lè fi taratara bú wọn náà nìyẹn pẹ̀lú gbogbo ìrírí tẹ̀ ń sọ yìí náà sà. Ah, èmi ò bá wọn wí o ṣùgbọ́n ṣe mọ̀ pé ìpè yàtọ̀ èmi ò bá àwọn tí òun gbowó wí ẹ mọ̀ pé lòmíràn nú àwọn pastors ìtàn lọ́nbá yẹn ojú wọn báyìí lẹ́yìn ṣe sọ pé ẹni máa mú twenty twenty thousand lẹ̀ tọ́ndẹ̀ rí tó mú lẹ̀ so àti wá yọ tẹni tọ́lọ́run lò fún yín náà yóò nira so ìdí nìyẹn mi ò bá wọn tó ń ó kàn jẹ́ pé ń gbàgbọ́ kì í ṣe agbọ́dọ̀ wẹ́ irú èmi ò gbọ́dọ̀ ṣiṣẹ́. torí pé ìpè yẹn ah, gbọ́ngbọ́ngbọ́ngbọ́n ah, ìpè kò fi àyè kò fààyè gbà mí ohun tí mo dẹ̀ wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ni pé ibòmíràn gan bọ́n bá ṣíìtì mi ó lè jẹ́ pé kí n tó délé báyìí àwọn ọlọ́run á wá lu àwọn mìíràn tí wọ́n bless mi wọ́n mọ nǹkan tí mo lọ ṣe o so ọlọ́run ṣe ojú olóòótọ́ ẹ̀rọ aláti mẹ́nu babẹ̀ yẹn náà ẹ̀ torí àwọn bàbá yìí wọ́n gbọ́dọ̀ yọ ẹ̀ bàbá ti yọ̀nà ọba ti fúnra pé àwọn ò kí ń ṣáàjì o nǹkan àá sọ pé iye báyìí àmọ́ ẹni tó bá yẹ kó ṣe ẹ̀tọ́ kó ṣe ẹ̀tọ́ bàbá ẹ jẹ́ àsọ̀rọ̀ nípa ilé ìjọsìn yìí tàwa báyìí torí kò sí bá ṣe máa bá yín tán ní súpà tèmi tètè mú o pé ah àgbàlá lábà yìí ni bàbá mi rọra wà tó rọra ń ṣe ń bì wọ́n tán wà káàkiri náà àfi wọ́n bá yín jọ́sìn ìlú òyìnbó káàkiri ẹ jẹ́ àsọ̀npa ẹ kí ni orúkọ ó tó ìgbà wo tí eléyìí ti ẹ bá mi sọ̀rọ̀ ilé ìjọsìn yìí ní ṣókí kó lè yàn ara lè dáadáa sà. orúkọ ilé ìjọsìn ni Christ Gift Revival Ministries ọdún ìbáyà ti ṣàjọdún twenty six years tá a bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí so a sì dúpẹ́ ọlọ́run ń jẹ́rìí ààrẹ àtẹ̀tí láwọn ẹ̀ka kiri díẹ̀díẹ̀ ṣùgbọ́n ọlọ́run ń gba gbogbo. fọwọ́n tó bá ń wò yín sí ni pé ah mo fẹ́ wá báyìí jọ́sìn kankan gba ó lọ́wọ́ ètò àsìkò owó kọ̀ọ̀kan bá mi sọ fún wọn tó wà káàkiri. a máa ń bẹ̀rẹ̀ ìsìn wa ní aago méje lọ́jọ́ sunday àìpẹ́ kó tó tó tẹ̀ a ti ṣe tráfítà bá special program a tún ní àwọn ìpàdé àdúrà kan irú ẹni báyìí a ti ṣe kan darí àpèyàn ní wákàtí ìyanu mi. Mm àtúmọ̀ ń ṣèkan ní campground wa ilẹ̀ pàgọ́ wa ìyẹn ní every last Friday Jímọ̀ tó bá gbẹ̀yìn oṣù ìyẹn la pè ní òru orúkọ tuntun bá a ṣe ń ṣe àwọn ìpàdé kan tó wà tá a máa ń ṣe bí ní ẹ̀ẹ̀kan lọ́dún agbára àlá ìyẹn máa ń wáyé ní Monday tó bá tẹ̀lé Friday àkọ́kọ́ ní July. so a ti múra fún yẹn ní bá dègbòrò gan a ti máa máa ráwọn big board so ó jẹ pàdé ńlá gbogbo ibi yìí gbèrò àtòkè àtìta agbára àlá ni a pe àkọlé yẹn ó máa ń wáyé lọ́dọọdún bẹ́ẹ̀. ẹ bá mi pa àdírẹ́sì náà fẹ́ ibi tí ó wà fún yẹn. ibi thirty Ojú street. bẹ́ẹ̀yàn bá ti bá alákùkọ wọlé bẹ́ẹ̀yàn bá ti dá alákùkọ kò sọ ọlọ́kadà tí ó sọ fún pé òun lọ ṣọ́ọ̀ṣì òjò adé wọn á mú olúwa ẹ̀ débi ẹ ó ṣe pàtàkì lórí ọ̀ràn bàbá wa yìí agbọ̀dẹ̀ gbogbo àgbáyé mọ bó ṣe ń lọ gọ̀gẹ́ ṣe bàbá bàbá ẹnu àwòyìn kan wà tí ẹ ń pò pọ̀ tí ò tí ì jáde nǹkan kan mọ́ra wọn ẹ jẹ́ àsáré gbọ́ látọ̀dọ̀ yín pa àwòyìn tó náà alẹ́ náà máa wò ó pé àwòyìn wọ́n fẹ́ wọ́n fẹ́ mọ̀ nípa ìgbà wo ló máa jáde tó wò lẹ́ ń ṣe kí ni kọ́wọ̀n èèyàn retí nípa anytime from now bóyá títí July yẹn náà ò yẹ kó jáde ìyẹn la pè ní ẹlẹ́nu méjì. ẹlẹ́nu méjì. bẹ́ẹ̀ni. tálẹ̀ ẹlẹ́nu méjì yẹn bàbá. ọmọ ayé náà ni hmm. Hmm. ẹlẹ́nu méjì. ẹlẹ́nu méjì o lọ́mọ aráyé ẹlẹ́nu méjì o lọ́mọ ènìyàn àwẹ̀ ṣọ́ra ọ̀rẹ́ ṣọ́ra. ọ̀rẹ́ bí wọ́n bá pọ́n ọ lé tọmọ ènìyàn ń yìnyàn o ìwọ̀nba ni kórìí rẹ̀ wù mọ́ bàbá ó tó ó tó ó tó ó tó tó bá jáde wọn á lè rà bàbá kí tó tó kó díjọ́ mi ọjọ́ rẹ̀ ẹ kọ́ nípa nàìjíríà látọjọ́ tó ti pẹ́. bẹ́ẹ̀ni. ẹ tún tún mí ìkọ náà bẹ́ẹ̀ni ó náà pẹ tún kọkọ tí ò pẹ́ nípa nàìjíríà náà ìyẹn mo kọ tán ká tó tí mo fi wọlé yẹn ká tó dìbò wọlé bẹ́ẹ̀ni kí ló bí ìtẹ kọkọ kọ yẹn nígbà yẹn kí ló tún wá bí eléyìí tẹ tún kọ yẹn torí a gbọ́dọ̀ sọ ah. nípa ìlú wa yìí náà. ó pẹ́ tí nàìjíríà tó ti ń wọnú àgbàmí ó dẹ̀ kàn ń wọ sí náà ni. ẹ mọ̀ pé ńgbà yẹn mo sọ pé ta ló lè gbà wá bí Jésù ò bá gbà wá àti ẹ̀ tí pé gbà yẹn gan nǹkan sì dáa so ó kàn ń burú sí náà ni èèyàn nígbà sáàrí bó ṣe ń lọ orílẹ̀-èdè dẹ̀ ẹ mọ̀ pé ipò torílẹ̀-èdè yìí wà báyìí ohun tó máa jẹ́ bí ìtùnú ló sì kù báyìí torí kọ́lọ́run ó ṣàánú gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ so ìyẹn ló bí pé kóníkálukú ṣáà máa rọjú inú orin yẹn náà mo tún jẹ́ kán mọ̀ pé àwọn tó ń ba orílẹ̀-èdè jẹ́ gbogbo wa náà ni torí bí gbogbo wa bá padà sínú òtítọ́ orílẹ̀-èdè yá dà ṣùgbọ́n ó kàn jẹ́ pé àwọn tó wà lókè lọ́hùn

ẹ ò má sùn lọ nàìjíríà kó má wọnú òkùnkùn so ká lè wí pé àwa náà a wí nípa tiwa wọ́n bá gbọ́ ṣùgbọ́n a máa sọ ohun tó jẹ́ òtítọ́ kọlọ́run bá a ṣàánú fún orílẹ̀-èdè wa. bàbá fáwọn olórin táwọn náà ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ olórin àbí tí wọ́n ti bẹ̀rẹ̀ díẹ̀ Eh, tí wọ́n ti ní àǹfààní láti wà pẹ̀lú yín báyìí táwọn náà fẹ́ ẹ bá mi gbà wọ́n mọ̀ràn bí wọ́n ṣe lè lògbé sí ayé wọn pẹ̀lú iṣẹ́ tẹ̀yìn ṣe tẹ̀yìn ṣe rí lò dáadáa ẹ bá mi gbà wọ́n mọ̀ràn sá. ẹ mò ń rọ gbogbo àwa olórin lákọ̀ọ́kọ́ ẹ mọ̀ jẹ́ ó jẹ́ owó làágbé síwájú téèyàn ó máa wá lólórin ẹ̀mí o. Bẹ́ẹ̀ni tó bá jẹ́ pé olórin ẹ̀mí ni wá lótìtọ́ ohun tó yẹ kó jẹ́ òǹgbẹ ọkàn wa ni pé orin tí mo fẹ́ kọ ìbáwo ló ṣe fẹ́ bá ọkàn àwọn ènìyàn pàdé tán bá ti pè wá lórin ẹ̀mí ẹ dákun mò ń rọ̀ wá àwa kìrìsìtíẹ́nì mo dẹ̀ mọ̀ pé ṣé èṣù ni èṣù gbé ogun tó le tì wá. ẹ wo àwọn orin ìmọ̀le wọ̀nyẹn àwọn muslim wọ̀nyẹn báyìí tẹ́ ẹ bá ń gbọ́ orin wọn orin wọn máa ní mẹ́sẹ̀gì hmm. téèyàn á mọ̀ pé ohun tí àwọn yìí ń kọ ó nítumọ̀ hmm. ṣùgbọ́n orin ti wá pípòpòpòpò bá ń kọrin ọ̀run àpáàdì gan èèyàn ó máa kọrin ọ̀run àpáàdì ẹ máa lùlù ẹ máa jó ẹ máa ó túmọ̀ sí gan àmọ́ ìtumọ̀ ẹ̀ so olúwa ràn wá lọ́wọ́. ká dẹ̀ ká ìgbà táwa náà kọ́kọ́ òun náà mo sọ lẹ́ẹ̀kan mo kan mo ru rẹ́kọ́ọ̀dù dọ́dọ̀ òní kì í ṣe irú eléyìí làwọn ẹni yẹn náà ń gbà tí ó tún yá ẹni tó ní mi hmm. hmm. so hmm. òun ló tún wá mú mákẹ́tà kan wá bá mi lé pé jọ kí n rẹ́kọ́ọ̀dù fún hmm. ni mo fi wakọ̀ mo mọ̀ pé n ó dìde o hmm. mo mọ̀ pé n ó dìde o ọ̀tá mi má yọ̀ mí Jésù ń bẹ lẹ́yìn mi á gbé mi dìde dandan nínú ìṣòro mo mọ̀ pé n ó dìde o so ngbà tí tí tó tó àkókò hmm. Ọlọ́run dẹ̀ mú ìgbé dìde dé bó bá sì jẹ́ pé à ń la àkókò tó lè kọjá. Hmm èyí kì í ṣe òpin èyí kì í ṣe òpin ìṣubú tí o níyẹn kì í ṣòpin rẹ ó ṣílẹ̀ dídẹ́ o má fààyè fún sátani kó gbògo lórí rẹ ìlàkọjá tó wù kẹ́nìkọ̀ọ̀kan wá bá ní ìyẹn èyí ṣe òpin tó bá jẹ́ṣẹ́ yẹn tá a bá fi rán ẹ lóòótọ́ pé èèyàn ń ṣe rẹ́kọ́ọ̀dù kan kò tà ìyẹn ò ní kéèyàn mọ́ ṣe mìíràn èèyàn dẹ̀ lè ṣe rẹ́kọ́ọ̀dù kó mọ̀ tà ju ọgọ́rùn-ún kó dẹ̀ pé ọlọ́run èèyàn lè ṣe rẹ́kọ́ọ̀dù kó ta one million kan lọ́hùn mọ́ rí ẹ̀ṣọ́ ẹni ká ní fọkànbalẹ̀ ká dẹ̀ gbìyànjú tá a bá ti pera wa lólórin ẹ̀mí rẹ́kọ́ọ̀dù wa kan ní àwa ni ìwé táàyè ń ka bẹ́ẹ̀ máa ní bíbélì wí kírísítẹ́nì kíyè sára ó dàbọ̀ kó má bàjẹ́ ohun ìkọsẹ̀ ayé kó ka bíbélì mọ́ èmi àti ẹ ló kù tí ayé ń kà nínú ìwà àti ìṣe nínú ọ̀rọ̀ kíyèsára o kó má bàjọ́ ohun ìkọsẹ̀ kò sí ṣé akọrin ẹ̀mí sìn tó jẹ́ pé ń gbọ́ mu tí yóò kánrin lọ́wọ́ wa máa ranjú tó ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ yàn mo gbà ládùúrà pé ọlọ́run abáyé wa pàdé. ẹ mọ jẹ ká sọra wa di agbèrò sọkọ hmm. torí agbèrò sọ́kọ̀ láǹgbà ọkọ bá kún tán báyìí kì í bọ́kọ̀ lọ ṣùgbọ́n ẹni lọ́kàn gbogbo wa lọ́lọ́run ní ètò hmm. fàyè wa sì mú wa débi tí tí à ń lọ. bàbá àdúrà ṣókí fún wọn lólùfẹ́ yín káàkiri àgbà ńlá yẹn bá mi ṣàdúrà fún wọn kọ́ọ̀ náà jàǹfààní yìí wà pẹ̀lú yín báyìí nìkẹ́ tó wá fi nọ́mbà yín síta ń pé tó bá fẹ́ pè yín sá. ọlọ́run tó dára sí wa a dúpẹ́ fún oore ọ̀fẹ́ tẹ́ fi fún wa gba ọpẹ́ wa gbogbo ọkàn tó lóore ọ̀fẹ́ láti rí mi tẹ́ ń gbọ́ mi léni yóò dára fún yín o ẹ ó sì ní ẹ̀rí tó bá ní ìlàkọjá kan tẹ́nikẹ́ni ńlàkọjá nírú àkókò yìí ọlọ́run á mú yín borí ilé iṣẹ́ nígbàtí ọlọ́run bá wa sọ́ di gbígbòrò sí kó di ńlá sí ó ti rí bẹ́ẹ̀ orílẹ̀-èdè kólú àbáwá túnṣe ẹ̀mí mọ́ kó gba gbogbo ògo jésù kristi olúwa wa. ẹ bá mi pe aago yín fáwọn tó máa fẹ́ pè yín káàkiri sàn. nọ́mbà mi tí ẹ bá fẹ́ pè mí o oh eight o oh three three zero six six six thirty five. ẹ bá mi pe lẹ́ẹ̀kan ti sàn. o oh eight o three three zero six six six thirty five. bàbá mi bàbá mi tún tẹ ilé ìkẹfì dágbére fún àwọn olólùfẹ́ yín tó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀. thank you tújú ká o bàbá lọ tújú ká o tújú ká o màmá lọ tújú ká o Jésù ní kí sọ fún ọ tújú ká. kí lógun ayé tó dojú kọ ọ́ kí ni ṣòro rẹ tómi ọlọ́kan àwọn ọ̀rẹ́ rẹ pàtàkì nígbà tó ń dùn ìṣòro wá dé bá ọ wọ́n yẹra fún ọ èyí wá mú kí bànújẹ́ gbanú ọkàn rẹ o má bànújẹ́ mọ́ o má sọ̀rọ̀ tinú Jésù ló rán sí ọ òtújú ká. bàbá wa nìyẹn evangelist Òjó Adé ẹ̀ láwálé kò fẹ́ kẹ́ dúró ń gbádùn fẹ́ tẹ́ ń kọrin àwọn ẹ̀jẹ̀ ká àwọn síbẹ̀ sọ́dà yorùbá náà wà fi pẹ̀lú wa agbálá bàbá làwà lẹ́nu ìfọ̀rọ̀wérọ̀ yìí mo gbádùn ẹ̀ gidigidi gan toró wọ̀ mí lára onídẹ̀pọ̀ fún bàbá onípọ̀ fún bàbá dúpẹ́ lọ bàbá ẹ pẹ́ fún wọn sà àpọ̀lẹ́ yóò ní dàrú a sì gbádùn yín pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ lágbára Ọlọ́run tẹ́ bá fẹ́ kí bàbá fún performance ẹ lè pè mí náà mi á sọ fún bàbá sílẹ̀ máa lè gba percentage tèmi torí bàbá wa yìí asset ńlá ni wọn <laughs> ètò àgbààgbà ìní ìrè pẹ̀lú bàbá wa ń bi ẹ ká mú èlé ká fi sọ́wọ́ sí ká má fi jẹun àwọn àgbà lórí kò dé ní bàjẹ́ fún yín sẹ́yìn sí mo dúpẹ́ lọ́wọ́ ó tún mi ọjọ́ rẹ̀